ومن هذه سبيله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبي ọba tí máa ń jẹ́ pé àdúrà tínú ẹ̀ máa ń dùn téèyàn bá ń pè é inú ẹ̀ tó wá máa ń dùn jù téèyàn bá béèrè nǹkan tó tóbi lọ́dọ̀ ẹ̀ ẹ̀tọ́ sí àwọn ẹ̀dẹ́ ènìyàn bí ènìyàn bá ti ń béèrè nǹkan sí lọ́wọ́ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ lèèyàn ti máa yẹpẹrẹ tó ṣùgbọ́n bí ènìyàn bá ti ń béèrè nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni inú ọlọ́run ọbọ̀ tó máa dùn sí èèyàn sí àwa ló kù sí lọ́wọ́ ká máa béèrè lọ́wọ́ ẹ̀ ọba tó dá wa ọfẹ́ fún wa o àwọn bẹ̀rẹ̀ ọlọ́run ọba fúnni fúnni láàmàní á lè máa àwọn ọba fúnni fúnni dákùn à ń bẹ̀ ọ́ gbogbo nǹkan tí a fi ṣe ayé ọ̀run tí a tún fi ṣe ẹ̀sìn rọrùn ọlọ́run kó fún wa o gbogbo nǹkan tí ó múnú ayé wa kó tòrò tí ó tún wá jẹ́ kí àkíyàmọ́ wa kó tún sún wọn sí kó tún dára jù lọ ọlọ́run kó fún wa èyí tó ti fún wa nínú nǹkan méjèèjì yìí ọlọ́run à ń bẹ̀ ọ́ mọ́ gbà lọ́wọ́ wa tún sàlékún ẹ̀ fún wa ní o ya rabbal alamin ya zal jalali wal ikram tí a ń túmọ̀ lọ lánàá àti níjẹta aya 108 látàrí gbìyànjú láti tètè round lórí ẹ̀ wọ́n lè wọ àyà mìíràn lẹ́nu àyà náà ni 108 ká sínú tíra wa Suratu Yusuf àyà 108 ibe náà ni ọ̀rọ̀ tí ń gorí ara wọn tí ṣẹ̀ríà tí n gbe ṣẹ̀ríà jáde tí àkíyèsí sì ń gbé àkíyèsí jáde tí àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan sì jáde lábẹ́ léyìí tọ́já sí wípé ènìyàn ò gbọ́dọ̀ fi pamọ́ tí èèyàn bá sọ jáde èèyàn ò rojú ẹ̀ níwájú ọlọ́run torí wípé ń tá a mọ̀ tí a sì kápá àti sọ́ ọba kápá nǹkan tó bá mọ̀ yọ máa sọ pé tí mo bá sì kápá rẹ̀ ni ọba sọ tó máa mọ̀ atúnwá kápá àti pàkíyèsí ń fáwọn ẹ̀tọ́ ń tètè kù sí nínú dáwà kí ló dà sọ náà díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ láti gbọ́ ní àná yẹn ẹnìkan wò lè sọ gbogbo àlàyé tán sọ náà ni ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ bábá nílò tó bá ti gbọ́ kéèsì yóò gbọ́ ṣùgbọ́n alágídé ènìyàn tó lọ́wọ́ ń sẹ̀tì ìyáálẹ̀ fún bẹ́ẹ̀ tí wulẹ̀ kẹ́ pa kéèsì tó kò ní gbọ́ kò ní gbà adúpẹ́ fọlọ́run tó ṣe àwalẹ́ni tí wọ́n máa gbọ́ ẹni tó dára àtúwá ọlọ́run ń bẹ̀ ọ mọ́lẹ̀ wá jáde kúrò láàyè náà àyà náà ni àyà 108 bí tí kéwú dé lórí ẹ̀ lánàá òun náà ni gbólóhùn ala basira àwa débi hukmu da'wa wa tabligh àyà náà ni tí ọlọ́run bá ti sọ fún wa pé qul hadhihi sabili ad'u ila Allah qul hadhihi على بصيرة أنا ومن اتبعني على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وسبحان الله وما أنا من المشركين ti fún wa pé wọ́n ń pàṣẹ fún ànábì wa sallallahu alaihi wasallam bí kò ṣe announcement yìí jáde àṣẹ tí wọ́n lè pa wọn gbogbo ẹni tó bá fẹ́ jogún tàbí bá jogún ànábì náà ọgbọ́dọ̀ máa kéde nǹkan náà jáde torí wípé tí wọ́n ní kán kéde jáde yìí àwa náà ti wọ́bẹ̀ tó bá ti kíw kí ló gbé ọwọ́ bẹ̀ gbólóhùn wà mọ̀ ní tàbá yìí ìyẹn ni pé announcement ẹni kánábì ò sì fáyé yìí

ọ̀sọ̀ fún ọ̀pẹ́ áàdì yìí tọ́wà ń bẹ̀ ó fi yá pé ní clear làwọn ń lọ áàdì ìyẹn máa lọ áàdì yìí fún dáàdì ọ̀pẹ́ áàdà lùwàlẹ̀ wọ́n á kó náà dà èmi ò rí áàdà rẹ̀ wá dà ìwọ ni áàdà lùwàlẹ̀ wọ́n máa lọ́mọ náà dà ìtumọ̀ áàdà lùwàlẹ̀ ni ọmọ yìí wọ́n máa lọ́mọ náà dà wá lóòrí àtọ̀ fún ọ̀pẹ́ sọ ọ̀ gbọ́dọ̀ fi áàdà sí ìntàbálò áàdà fún ìntàárí ìntàmọ̀ ìntọ́hàn wọ́n ní kọ́ sọ pé áàdìní ìtẹ́bìlì tẹ̀bìlù mi kílíà adéhùn ìlàlọ́ dáwà mi mò ń pèpè síbi tawhid number one nìyẹn basira ala basira lórí ìmọ̀ náà mo fi ń ti dáwà náà àtèmi àtàwọn tó bá tó gba tèmi náà bẹ́ẹ̀ làwọn náà ṣe gbọ́dọ̀ rìn ẹni tí ọ̀bà wa gba tèmi ó jẹ́ kí kọ́tọ̀dọ̀ náà tiẹ̀ ó lè máa ti dáwà lórí àìmọ̀ kan tiẹ̀ o hmm. náà mímọ́ ọlọ́run ọba wàhálà àlẹ́ ìlú ṣíkì

náà ń pè ní basira tó o bá sì dájọ́ báyìí ọmọ bitẹ́rì ẹ̀ wà nù Qur'an ó sì mọ bitẹ́rì ẹ̀ wà nù hadith basira ṣùgbọ́n àwọn àfáà wa tí wọ́n sọ rèé o ń táwọn ẹ̀dà wa sọ rèé o ń táwọn ṣéèfù wa sọ o pa nǹkan báyìí ẹ̀yẹ́ òun ṣe basira ọmọ màtọ́ fẹ́ sọ ọmọ bitẹ́rì ẹ̀ wà ó tún mọ ọ̀rọ̀ míì tó ń bẹ lábẹ́ rẹ̀ àti bó ṣe kú fún ẹni tó bá tún múrù jù wá lórí nítorí ọmọ wa ẹ̀yìn tó ń pè basira tí wọ́n á ní dáwà yìí alábàṣírọ̀ ti mẹ́mbẹ̀ ń gbólóhùn àlá tó tún wá wà ń bẹ̀rù ó tún wá fún bàṣírọ̀ lágbára sí inú gbólóhùn àlá tó tún mẹ́mbẹ̀ ó tún fọ́ kínní bàṣírọ̀ torí pé àlá ti mẹ́mbẹ̀ yẹn tùfídú ó ń sàǹfààní wípé ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun àti bàṣírọ̀ kọ̀ǹdíṣàn wọn rèé o tàbí bàṣírọ̀ àti gbọ́ yé òun àti basira condition òun àti èmi àlá mo wà lókè ẹ̀ mo wá jẹ gàba lórí ìmọ̀ tẹmkín ní má bẹ́ẹ̀ lè rí nǹkan òmùdàjọ́ wa ẹ̀rí ẹ̀rí tẹmkín ni wọ́n bá ń dàjọ́ kan báyìí kọjá haram ní nǹkan báyìí mẹ́rẹ̀ wà tẹmkín wọ́n ní àlá ti mẹ́mẹ́ yẹn ọ̀ ń sàǹfààní wípé ìmọ̀ yẹn àà ti ń bẹ lọ́dọ̀ ń tọ̀hún tòfíìdú wọ̀húwà lè kọ́dùrù lè mú áhìl òun náà ní òsùn wọn mọ̀ tó jẹ́ sí pé ọ́sọ́ òyìn jẹ́ tí ọmọ sí dáwà ilé pé mo ké wú mo ní àtúmọ̀ Kùránì ké oṣù àjọ dáwà olùjàrọ́ wà alágbọ̀sọ wọn kò pera rẹ pé dáhìyà ni ọ àbá àfáà ni ọ àǹtara jẹ́ ńlẹ̀ púpọ̀ mm. ó sì mọ̀ pé aláàfáà àwọn ẹ̀sìn máa dáhùn afa ẹnu pé ọkàn láti ń bí àwọn mùsùlùmí ọsọ àwọn jàlábí à ń gbogbo gbà wọn bá máa pè láàfọ ló máa dáhùn àfá kí èmi náà rè ló ti fa níbi ò lọ fa ló ti fa ta lọ́bọ̀ fa lọ fa dé gan tó sáńdà fa gbogbo àwọn nǹkan yìí ní àpẹẹrẹ náà wà nù dáadáa ọlọ́wọ́ bá sọ pé wùláìkà aláhùdà min rabbihim ìtafẹ́lú mẹ́rin ni pé wùláìkà aláhùdà min rabbihim wọ́n ní gbogbo àwọn táwọn olóyìnbó látàárọ̀ nù bẹ̀rẹ̀ sọ́tọ̀ bá kọ́ra yìí gbogbo wọn bí wọ́n wọ́n ti jẹ gàba lórí ọ̀nà mímọ́ nínú pé tí wọ́n ti dáa a sọ pé fi hù jà àyìnlá àti mẹ́mbẹ̀ yẹn òfìjẹ́ oyè wa bí ìwọ̀n bá tí wọ́n á yẹ wa sọ́dọ̀ tọ̀lọ̀ kálámì àyà kẹrin ọlọ́run ọba sọ pé wà iná kàlà àìlà akólókin àbí. ọlọ́run ni wà nábì ìwà àti wà à ká làgbà ìwọ́ làgbà wà. kí ló bàtà fi ní ànábì ní àgbà ìwà àláti mẹ́mẹ́ wà ìnáka ti wa wọ́n wa wa sallam àǹfààní àlá àlá basira ń bẹnu àyà yẹn yóò jẹ máa já sáma fún gbogbo ẹni tí ò ní tọwọ́ sọ dáwà sọ ara rẹ̀ ẹ̀ṣẹ̀ tó máa forí kó wálé gan ó lè pọ̀jù ládá tó máa gbà náà. torí pé ọ sì dájọ́ lọ́nà bí tí ọgbà yẹ. Ìwọ jẹ́ ti ń pèlè àfa àfa àfa. Ẹ ń bọ̀ lọ sí dáwà bí. Wọ́n bá béèrè kú ẹ̀sán lọ́wọ́ rẹ̀ ò ní fẹ́ sọ́kàn ọ̀ma. Ọ̀dàjọ́ náà ni. ó sì dájọ́ náǹtì ẹni yẹn ọlọ́ọ̀lá wa o. ọ̀ basira gbọ̀hírọ̀ tún. nínú ẹ̀ náà ti ròyìn àyà àwọn àyà ọlọ́run ọlọ́ni àyà ọlọ́run taari ah. Suratul Namli àyà 13 ọlọ́run bá sọ pé fàlà ń máa jà. آياتنا مبصرة آياتنا مبصرة مبصرة وآية أولهم أولهم بين سمع نساري bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ròyìn ìdàkejì ẹ̀ náà pẹ̀lú ntọ́fọ́lójú náà alifarko bẹ́yìn náà hawa bẹ́yìn alùbátọ́ kí ni àtọ̀tí mẹ́ láàrin basira àti gbàsọ́ ẹ̀rí nǹkan basọ́ basira ìyàtọ̀tí mẹ́mbẹ̀ nù àkọ́kọ́ náà níbi singular and plural rẹ̀ ọkọ̀kọ́ sí àtẹ̀ náà básọ́rù ọmọ sọ pé àkọ́kọ́ náà mọ̀túnmọ́ àlùbásọ́rù ojú ìrìnà bàṣírà ó lè pè lójú ìyá ojú ló pè léhùn tàbí kọ́ pè ní àbá ojú ààrẹ pé ojú jojú lọ ẹni tó wà ní ojú màbàṣírà sálọ ọmọ pé bàṣírà ó gbé bá mi káló hmm. wọ́n wá ní níbi plural rẹ̀ àti singular rẹ̀ gan ìyàtọ̀ mẹ́mẹ́ àlìbásọ́rù ojú tọba fẹ́ ti plural rẹ̀ ọmọ sọ pé àbùsọ àlìbásọ́rù àbùsọ tó ń yà bọ́n kí lè rí ẹ̀sọ́ tó nẹ́jì mi àyà seventeen eighteen ọlọ́run bá sọ pé máa dá àlìbásọ́rù wọ́n máa tọ́gọ́. máa dá àlìbásọ́rù. tẹyọkan rẹ̀ nù dásọ́ọ̀bù nù ti jámàrù rẹ̀ ti plúra rẹ̀ tún àwọn sọ́tọ̀ Ibrahim aya 42 ọlọ́run láti wà látà tàbánù ليوم تشخص فيه الأبصار يوم تشخص فيه lórí bá ń bá sọ́rú àbùsọ̀ tó bàṣírọ̀ ẹyọkan nìyẹn ẹyọkan rẹ̀ ní bàṣírọ̀ plúra rẹ̀ yọ máa jẹ́ kí ni bàṣọ́yọ̀ sórí nǹkan àbùsọ̀rù ń tọ̀hún bàṣọ́yìrù ní ti èyí tá ń sọ yìí ẹyọkan rẹ̀ ó náà lè ń tàwà náà àyà wa kul hadhihi sabili على بصيرة أنا ومن اتبعني naam ẹyọkẹ ẹnu sọ fẹ́ rí plúra rẹ̀ náà tún sí kòránì ẹ̀ sọ́tọ̀ àníhàn 104 máa sí ni o bọ́ọ̀ bá débẹ̀ tá a fi pè tán ọgbàlára bó ti ẹ̀wà káàkiri náà tó ti ń wá sọ́tọ̀ àníhàn 104 ọ máa rí pàṣọ irú tí ṣe jámọ̀ ọgbà sírọ̀ ọlọ́run ọba sọ pé kọ́dé já akùn ọ̀tọ̀ ومن عمل فعليها وما أنا عليكم بحفيظ ìkànnì àwọn onímọ̀ wa fẹ́ differentiate láàrin àfihàn àti básọ̀rọ̀ ó ní ìnà ìbásọ̀rọ̀ yàrá ìmàdìyà olójú ìrí náà tá a gbé sójú yìí ó ní tí máa rí ti ẹ̀ ní nǹkan gbangba táwọn ọmọ mo rí àfa àbújò eréa mo àbú hasan mo rí abdulrahim mo rí àfá ishaq mo rí gbàmọ́ra o mo rọ́kọ̀ mo rí iná mo rí fan ẹni básọ̀rù ló ń lò ní ìjọmù ọ̀ awakù bàṣírọ̀ ní ẹ̀ wọ́n wá ní bàṣírọ̀ ní ẹ̀ a Ah, àwọn kan tí ò jẹ́ físíkà báyìí tí sì ń dáhùn wò pé àwọn Yorùbá náà máa sọ pé tọmọdé bá ń gégi nígbó bó làgbà ṣe mọ̀ ebójú lọmọ náà ní ojú náà bàbá làgbà náà ní ṣùgbọ́n bàṣírọ̀ ni àgbàlagbà fi wò ó yí pé ibi tí kìí ó ṣe ah, bẹ́ẹ̀ wà lọ́wọ́ wà nínú ẹ̀sìn ní a fi máa sọ bí èèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ títà ń lọ títà ń lọ ń bẹ́ẹ̀ nípa tí ń lọ ń sí bẹ́ẹ̀ ni ojú inú rẹ̀ ọmọ lágbára sí ọlọ́run wá fáwọn míì ní special extra kìíní ibi kó máa wo nǹkan kó ní àwòjìnà àròjìnlẹ̀ àwọn bàṣírà nìyẹn náà gbólóhùn tí ọlọ́run wá wí fún ànábì pé kókó ìdí fúnra rẹ̀ àyẹ̀yẹ́ ló ní pé ni mo fi ń ṣe tí wọ́n rí pé bàtí ọ̀rọ̀ tán níbi ṣe dáwà tí wọ́n fẹ́ káwà náà fi ṣe dáwà yìí ṣe rí pé kù ní básọ̀ ó tún fò fẹ̀ ó tún bọ́ síbi bàtí ọ̀rọ̀ lẹ́ni tí ò tí wà ní básọ̀rù lọ́wọ́ àwọ̀sọ dáwà àló ń bàtí ọ̀rọ̀ lẹ́kọ́ wọ́sọ dáwà bọ́ bá ní básọ̀rù ó ti tò dáṣọ dáwà owó ó lè má rọ́wà ọ pé wọ́n ní ọlọ́run sọ báyìí náà kò áì wọ́n sì túmọ̀ ẹ̀fọn apé báyìí báyìí kóòlà wọlé tàbí tẹ̀ sọ́dẹ̀ tó gbọ́ pé ẹni báyìí lọ sọ fún mi pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí sallallahu alaihi wasallam ẹ̀yìn iṣẹ́ ilé òun gbogbo wà lè ó mà lọ jẹ gbèsè ilé òun ó sì bá dáadáa tó bá sí mọ kí ẹ̀yàn pé dáwà lòun ṣe òun dáhùn ti wọṣọ dáwà ó wá fi lé lẹ̀ ọ̀fọ̀nà lẹ̀ ó lo bíi ẹlòmíì lọ́sọ̀kan Ah, ah. dáwà sílẹ̀ wọn orin lọ ni ọmọlú lọ ẹni tó ti dáwà ó ní máa fa iná àyà rè iná láti túmọ̀ bàtí ọ̀rọ̀ fà pé ó kù ní bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò ní bá sọ̀rọ̀ wọ́n ti ń gbígbà dáwà àìbò ló ti wá ní bàtí ọ̀rọ̀ ó lè máa rọ́wà àti gẹ́gẹ́ bí n ta wípa lọ́rọ́wà àti ń tọ́ gbọ́ níbì kan ẹ̀ńtọ́wọ̀ náà ti wá ní ìṣògbẹ́ntọ́wá bí ní ìsìn ọba mọ́pà nǹkan kan ọmọ mọ́ nǹkan kan ẹnu tó bá gbọ́ yìí tó bá dé masalasi àbádùgbò rẹ ó lè lọ present ẹ bọ́bá wọn present ẹ ọ̀wá ti sọ́ di à ń dáwà èyí tó ń dáwà báwọn arọ́wà sí ni ọ ọlọ report nǹkan gbọ́ bí oníròyìn tó lọ report ní station lásán nítorí lè ṣe nàám ilé ń bá mi. nàám wọ́n mọ̀ ní sábà yìí ọ̀rọ̀ kan bẹ lábẹ́ ọ̀rọ̀ ní tàbáyìn tá a túmọ̀ ẹ̀fọn nínú ẹ̀kọ́ tó rí kọjá yìí pé ìtumọ̀ rẹ̀ náà ní pé gbogbo ẹ̀ ń bá fẹ́ tẹ̀lé ní ànábì lẹ́yìn ìlànà tèmi náà lọ́gbọ́dọ̀ rìn lórí ẹ̀. tí ọba wa rìn lórí ìlànà mi àwọn òwúlé ní àkọ́kọ́ tó kọ́kọ́ tẹ̀lé mi wọ́n mọ̀ ní àwọn tàbí ànábì ni ọbẹ̀ ọmọ rẹ̀ wá gbọ́n tí Abdullahi Allahu Akbar ẹgbẹ́ mọ̀ tí wọ́n ti ń wíwọ̀n yọ mọ̀ pé wọ́n ròyìn àwọn sàábí ní ìròyìn tó ní agbára mẹ́ tó pè wọ́n ń bẹ yẹn ọlágbára sàábí ti lónà sàábí lónà tí wọ́n ń pọ́n rẹ̀ ní ọ̀pọ́n rẹ̀ ó ń ròyìn àwọn àgbà sàábí ń jẹ mọ́lẹ́nì kan pè é lágbà sàábí mọ́jẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ yá bẹ́ẹ̀ ni má pẹ̀lẹ́ bẹ́ẹ̀ mọ́ kódà má pẹ̀lẹ́ ní kékeré sàbí adámbèlé àgbà sàbí kékeré sàbí ọba pẹ̀lẹ́ rẹ̀ ń bàtà sàbí gan ọ̀gbà bàtà sàbí ẹ̀ á máa pẹ̀lẹ́ àgbà sàbí ọba ìwé ti ń gbà lọ ọlọ́run sànú wa. bọ́ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu nínú àwọn ọmọ kékeré sàbí ni wọ́n wà ń gbà náà wọ́n wá fẹ́ ròyìn àwọn bàbá. àwọn tí wọ́n sí gbogbo wàhálà ìsìn sallallahu wọ́n mọ̀ ní àwọn o kanu ala ahsani ó ní tọ̀ríkọ̀ tí wọ́n lọ́dá ìgbé sí tọ̀ríkọ̀ tìjàníyà nàkìtàbàndíyà ìdàhàlàwíyà tọ̀ríkọ̀ tí wọ́n lọ́dá ìgbé wọ́n ní ẹbọ́ tó wá àwọn ìtumọ̀ àkọ́dù ni pé ìlànà ẹlú mẹ́nu wa ní ìsìn tó bá gba wèrè síkìrì báyìí yẹn ò pé kí aládé síkìrì náà ló ṣe dá wọn ní kó o ṣe síkìrì kó o fi tàbí wèrè nínú tọ̀rí kan láti máa sọ bá wọn níbi o ò létí ìrí ọlọ́run àfi kọ́ ọ̀rán tiẹ̀ kí àwọn èèyàn fi sọ pé wèrè ni ọ́ ní wọ́n ti máa pe wèrè lọ́dọ̀ wọn ní wòlíì ẹni bá ya wèrè lọ́dọ̀ àwọn tó fi ní ìsìn kí ló pẹ́ ẹ̀ máa ń sọ̀rọ̀ tí máa ń tà sí ara wọn tó orí àwọn adẹ̀dẹ̀rin darúwé ìṣeré sófin yà yẹn wọ́n là díẹ̀ ọ̀kan sí wọ́n gbé ẹni ọlọ́ni wèrè ní wàlíyọ̀ ọlọ́run lọ́dọ̀ tó ìwọ náà wo ìlú tá a wà yín lórí pé àwọn mẹ́wàá ti wọ́n fún láti àmì pé ẹni ọlọ́run tó ju gbogbo àwọn ẹni ọlọ́run lọ ní tẹ́ ẹ bá sì tu wò dáadáa ẹni bí ìgbà tí nǹkan ṣe ń tàn díẹ̀ díẹ̀ ákàdà náà wọ́n tún ròyìn wa pé àwọn ní orísun mímọ́ orísun kíni wọ̀kánzìlì iman wọ́n tó wá jẹ́ pẹpẹ pẹpẹ ìgbàgbọ́ ìyẹn ni pé gbogbo ran àgbàgbọ́ tó o bá fẹ́ gbà tó o fẹ́ mọ̀ nípa ẹ̀sìn wà sọ́dọ̀ wọn. yìí tí wọ́n tó wá jẹ́ ọmọ ogun ọlọ́run ẹni pé wọ́n ran ẹ̀sìn ìsìláàmù sí wọ́n dúró ti ànábì sọ́lọ́ bá wà ní. àwọn òròyìn tí wọ́n ní àwọn ẹ̀yìn ọlọ́run gbà lérò pé mọ̀ ní tàbá ẹ̀ búrò lèmi ti wá wọ báwo la ti fẹ́ wọbẹ̀ ẹlòmíì pé àlè wọbẹ̀ bẹ́ẹ̀ ni àlè wọbẹ̀ lóòótọ́ tá a bá fẹ́ dá wọbẹ̀. àwọn òròyìn tí ń ròyìn àwọn sàbí mo láti wá ní tiwa bó láti rí tọ ọ̀nà táwa lè gbà wọbẹ̀ jẹ́ ń júwẹ̀ fún ọ ọ̀nà táwa lè gbà wọbẹ̀ rí o òun náà ni pé kọ́ tẹ̀ láwọn sàbí lẹ́yìn. ẹnìkan ní àmà sẹ́nu yàn yàn kọ́ máa bọ́ ní wọn mọ̀ ní tàbáyìn tó tọba fẹ́ dàbí wọn wọ́n máa ṣe bí àwọn tàbí ìwọ náà rà padà wọ́n bí wọ́n máa ní tàbá àní. ilé ìrìn tafsir Abdullahi bin Abbas ọjọ́lá àìhùmá ó ní wọ́n máa ní tàbá Abdullahi bin Mas'ud náà túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ wọn tóbi ọ̀rọ̀ wọn Abdullahi bin Mas'ud àgbà tàbí làwọn àwọn tá a lè fi lágbà sàbẹ̀rẹ̀ Abdullahi bin Mas'ud àgbà sàbẹ̀rẹ̀ Ah, aláyà o nílẹ̀ wa yà aláyà gan bóyá nítorí pé àwọn amọ̀ ẹni la fi ń pẹ́ nìkan lágbàáṣà ah, ẹ̀rú bá mi gbà mọ́ gbọ́ pé ẹ́ kí eré ní wọ́n sì máa ń sọ pé ìmọ̀ ṣe pàtàkì ìmọ̀ ṣe pàtàkì wàláhì nímọ̀ yóò sọ̀nà pọ̀ èmi náà ti máa bá fún yín pé kí ni yóò kú pọ̀ rárá ẹ̀ tí báyìí bí náà bá ṣe rí bẹ́ẹ̀ mi náà ti máa wíra náà nìyẹn. ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ iyì mọ̀ ẹjẹ́ asúnmọ́ ìmọ̀ bá àbá tiẹ̀ lè kọ́ báwọn kan ti kọ́ ká súnmọ́ àwọn tó mọ̀ á bí ayé bó ṣe máa tòrò sí àjọ àṣàbí ni Abdullah ibn Mas'ud ọjà làwọn kò ní àwọn afẹ́rù ní àwọn àṣàbí tó tó náà wà ń parẹ́ ẹni ó tún ti yọra rẹ̀ kó mbẹ́ torí kó tó mọ̀ pàwọn kan tó jù wọn lọ àwọn tó jù lọ tó ń tún kéwú lọ́dọ̀ wọn tó ń máa ń sẹ́ra kàdédè fún àwọn tàbí òun ló fẹ́ ròyìn jẹ ẹgẹ́ bí àfa náà ṣe máa ń ròyìn àfa tí wọ́n ti ròyìn àfa tí wọ́n ròyìn ara rẹ̀ nínú àwọn tí ń ròyìn àwọn tó jù lọ ó wù wọn fáwọn eléyìí jù mí lọ ọba ròyìn jọ́ọ́ lómi ìtọ́ba rúrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò pè á bó ló ti wá jẹ́ ọ̀n para wọn ọ̀ ròyìn àwọn tó ju tiẹ̀ lọ. Abdullahi bin Mas'ud radiyallahu anhu onímọ̀ nǹkan rẹ̀ mustanna. يستنى من قد وان الحج لا تكمل عليه الاستثناء اولئك اصحاب محمد صلى الله عليه وسلم كانوا غير هذه الامه واثرها قلوبا الله ما حيمه أبرها قلوبا وأعمقها علما وأقل قوم اختارهم الله بسلطة النبي صلى الله عليه وسلم وإرام حبيبه فأنتوا لهم فضلهم واتبعوهم بآثارهم وتمسكوا Allahu Akbar على الهدى المستقيم الله bá mọ̀ tún mọ̀ rẹ̀ yóò mọ̀ pé ah, ah, ah, ọ̀rọ̀ àwọn tàbí kò ní káníkà kọ́mọ fojú kékeré wò ẹ̀yìn tí ń ròyìn wọn náà ìyẹn bá ń wàmọ́ ní ara náà yẹ kó dà. ní tí mo sọ náà nìyẹn bá fẹ́ ẹ máa ní Abubakar bí ti ṣe rè ìwọ náà máa ṣe ẹ máa ní Umar bí ti ṣe rè ìwọ náà tó o bá ń ṣe nǹkan kan sẹ́wọ́n àwọn sàbí máa ń ṣe nǹkan yìí kó ń bẹ tó o bá fẹ́ parun ẹni àbí alọ́ alọ́ dúró kí ní ṣe ọba yìí tọ́lọ̀ náà ló ń pè lọ́ba ní bẹ́ẹ̀ ni mo ló ti wá rí. yóò sọ fún ọ pé tí mo wá pe nǹkan mi ọlọ́run ni mò ń pè ok ọgbà ọlọ́run ló ń pè ṣùgbọ́n tí ànábì pọlọ́run bá ń rí tó yín ìwọ yẹn yé kọ́dà à ń sàbẹ̀ tí wọn bá ti ṣe yá tí wọn bá ti lọ́nlọ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ mọ́sálásí náà káàkiri. ní ìyàbá pè wọn tánìsì ọ̀pọ̀lọpọ̀ ọmọ sáà ń gbọ́ àdánù ọ̀pọ̀lọpọ̀ wa tó nǹkan oṣù mọ́ ní gbòòrò ló ti lágbára tó mọ́ wà ń bí iná. ìyá pè wọn tán la ilaha illallah ó ti pè wọn tán. ó kárí àlùwàlá. ó ṣe jẹ́ àdìbá ń wí délé ọkọ̀ ń sàgámù jẹun èyí sàgámù ló ti wá ó ṣe pọ̀ ń bẹ́ kò kárí àlùwàlá àlùwàlá àdẹ́wò tó lélé wọn èyàn èyí sàlùwàlá mọ́sámọ́sá èyàn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe àlùwàlá ni ṣẹ̀rí àánú bàbá kíní bàbá àdínní wọ́n tún pẹ́ gbẹ́sẹ̀ ńlẹ̀ ká tún gbẹ́sẹ̀ ńlẹ̀ tá a bá ń bọ̀ àmọ́ sáyásí náà ó tún takò sún náà <laughs> nẹ́kù wọ́n ní ká máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ mọ́ṣáàsì náà ní súnà náà lọ́mọ ẹ wo nǹkan bó ti lọ́ba ẹni ọ̀pọ̀ mú máìkì lẹ́yìn ìgbà tó pè wọn tó ń kọ́mẹ́ǹtì lẹ́yìn ẹ̀yẹn O ti gbé ànábì lẹ́sẹ̀. àti àzánà kápá táwọn èèyàn wá kí wọn èyí tí ànábì mú wá kọ kápá táwọn èèyàn ọ̀rọ̀ tiẹ̀ kó dẹ̀ lómìnirun tí ó fi sọ̀rọ̀ lẹ́yìn àzánù yóò tó gbogbo ìgbà tí èèyàn fi pè wọn tí èèyàn tó fi kírun owó eléyìí tọba wá ní àánú ilẹ̀ lárúbáwá ẹ̀sìn ti rọ̀ wọ́n lọ́rùn bẹ́ẹ̀ pọ́ lọ́wọ́ ti pè wọ́n bọ̀ wá mọ́sáàsì nìyẹn wọ́n láwọn tọ̀dọ̀ wá mí báyìí ẹranko ni wọ́n àjẹpẹ́ wọ́n ní ẹranko wọ́n náà wọ́n náà wọ́n bẹ́ẹ̀ ibi tá a bá pè wọ́n lásán lórí ìrún lásán wọn ò ní wà àfikà ẹ̀sà máa pè pé ìyá àdín ní ìgbéra ńlẹ̀ o ìyá súnà dìde ńlẹ̀ bàbá bàbá lè bàbá àwọn olóríire tí wọ́n mọ́sáàsì lọ́kọ̀ọ̀kan báyìí <laughs> ẹni àti ẹ̀ máa pa ní púpọ̀ pẹ̀lú igbe àwọn olórí létí àti àwọn tí wàá sí ọmọ sára sí kí ló kọ sí wọn tó <laughs> lórí kejì ra wọn ẹ̀rí nǹkan tó a bá wá sọ fún wa pé tó ṣe ìtakò Islam ọ̀tàkò tànà ní kí ni tẹ́ ń sọ ìdá òkè wa Islam táwa ń ṣe Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àti ilẹ̀ Yorùbá táwa yìí kọ̀ǹpìà rẹ̀ tó ìgbà tánà bí n bí láyé ọ̀rọ̀ wà lọ́rùn bí ju bàtà náà bí ń bẹ láyé ogun masalasi ànẹ́kù ló ti mọ̀ kò tó làtà masalasi wa yìí ní fífẹ́ ni ó masalasi madina masalasi ànẹ́bì ju gbogbo masalasi rẹ̀ yàtọ̀ sí masalasi àkọ́kọ́ tó wà ní makala ìwọ́n ní fífẹ́ kò tó làtà masalasi wa mo tiẹ̀ tó ń pa alẹ́ tó jẹ̀ náà ni ẹ bá ma bó ti ma kótó kó báyẹn kò lè gba yẹn débi one hundred lọ nígbà náà sí ẹ̀sìn ilé tí ó táyé ọ̀gbẹ̀sìn táwọn fi bùkátà lọ àlàsí parí ìrùn tí àlànà pé ah, kí ló lè bá pọ̀ ní àjò náà lámà ṣe o ẹja tó wọ́n tún dá wákà lẹ́yìn ìgbà bá pè wọ́n tà tó ilé òun àwọn abẹ́rẹ́ lè bùkátà bí ṣe àrán bí ó ṣe àwọn tó abẹ́ ńkọ́ gbogbo àwọn nǹkan tó bá ti ń ti nú ẹ̀sìn tó bá ẹ̀sọ́ sí ìtẹ̀ mẹ́sìn sẹ́wọ́n ti bí ọ́ pé sánà bí ṣe lọ́ọ̀bà rẹ̀ fún un táwọn sàábé ṣe tí wọ́n bá ti ṣe wàláhì ó lè gbádùn ẹ̀sìn òun ó sì lè mú délé àfikò òjúlẹ̀ ọ̀rà ọ̀tọ̀ bá ń sa ayé ọ̀tọ̀ tòmọ́ fẹ́ tẹ̀sìn ọ̀ gbọ́dọ̀ mọ́jú bá tẹ̀lẹ̀ fáwọn àsàbí àníyànjú sọ̀rọ̀ làásán àbójúlẹ̀ ó torí pé ò lè máa ṣètò wọn àwọn náà ni Abdullah ibn Mas'ud àwọn lóró yìí ń ó ní wà àkọlù dàhùn takallufa àwọn ìdá bí wọ́n bá kírun níwọ̀ntúnwọ̀nsí bí wọ́n gbá ọ̀wẹ̀ níwọ̀ntúnwọ̀nsí wọ́n yìí fẹ́ẹ̀sìn sí ara wọn léṣe ẹlòmíì fẹ́ẹ̀sìn ní ìsìn Islam láàrin ó ti dàbí àwọn ẹlẹ́sìn kejì bàtà ó lè gba àwẹ̀ funfun lọ ó lè gba àwẹ̀ ọdún kan fẹ́ gbà ẹlòmíì lè sọ pé wọn ò ní sùn lóru fún odidi ọjọ́ méje báwọn atara bíbí máa ń ti yàn ó ti kó bára rẹ̀ ilé ṣe Islam lẹ́nu àwọn tàbí òṣèbára rẹ̀ anabi náà ṣàìsàn ọjọ́ méje pé ọwọ́ ṣàìsàn ọjọ́ méje báwọn àtìntì máa ń ṣe pé ọjọ́ méje àbẹ̀sàdúrà àìsàn táàrin tún kílé mọ́ kò sí ti ń yẹ́bà nù sẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan yìí abọ́dọ̀ gbọ́ yìí dáadáa ní àmì والتقدير وأسبح الله سبحانه ọba ní subhanallah gbogbo àtọ́bá ti rí subhanallah nínú Qur'an àbínú sunna ni kí a tètè dùn dáadáa mẹ́ torí pé tí àfọ̀mọ́lé léwu wọ́n ní tó ń sọ ní wípé mọ́sídàrú ní subhana kí wọ́n á lọ pé subhana la àwa ti ìrọ́fà mọ́sídàrú sọ́dọ̀ ẹni tá à ń sàfọ̀mọ́ rẹ̀ wọ́n ní ìpìlẹ̀ ní pé ó sọ pé usabbihu Allaha subhana ìyẹn ló fi jásí pé ìwọ ní ẹnìkan ọ̀wọ́lọ̀ ló subhana fún rẹ̀ ìwọ ló sì wọ́lọ̀ ló subhana fẹ́ dàrọ̀ nǹkan ọwọ́ ma sùn fi tọ́jọ́ pé subhani lọ́kàtìrà àwọn dáadáa wọ́n a máa fọ́ra àmà subhani àwọn mòrìdí náà máa sọ pé subhana kaya ṣe nínú tẹ̀ náà ti máa dùn ẹlẹ́bọ subhana ọlọ́nìkan ní máa lò bí náà ní tàbáraka ọlọ́nìkan ní lò ọ̀bọ̀lọ́ tàbáraka fẹ́nìkan kan àyàfọ́lọ́hùn bẹ́ẹ̀ náà ni ọba ló sọ máa nàfẹ́ nìkan kan yàfi ọlọ́run wà máa nà mìíràn mùsùlùmí nùhì àrọ̀tòrò láìsàn aláwà sẹ́lẹ̀ lọ́wọ́ mọ̀ dájú dákọ́rọ́ pé àyà tó parí àyà yìí gbólóhùn tó parí àyà 108 tá a sọ pé wà máa ànà nínà mùsùlùmí wà máa ànà nínà mùsùlùmí tó jẹ́ pé ọlọ́run sọ fún ànábì pé sallallahu alaihi wasallam sọ fún wọn pé èmi àtẹlẹ́bọ àti pín gààrí kódà bẹ́lẹ́bọ jẹ́ bàbá mi àti pín gààrí mo jẹ́ ìyá mi àjọṣe mọ́ níbi tẹ̀sìn o ẹ̀ǹkì jíjẹ́ ìyá àti bàbá yóò sì ṣẹ́kù ṣùgbọ́n níbi tẹ̀sìn kì í ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ bàbá àti ìyá ọ̀wọ́ ní ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀gbọ́n ọ̀rọ̀ àfáà àtọmọ kí kọ̀wọ́ ní ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ọ̀wọ́nú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni aláṣẹ ìlú àtàràlú ọ̀wọ́nú ẹ̀sìn tẹ́sìn bá dé àpẹ̀gà yó ànígbà bí ọlọ́run ti wá ní kí ànábì àrísọ̀rọ̀ àtúntàn pé wà mọ́ ànábì àti mùsùlùmí mi ò sí lára àwọn ẹlẹ́bọ mi ò bá wọn dá kan papọ̀ àjọ ní bísíǹsì kan sọ̀rọ̀ afẹ́jọ́ sí papọ̀ wà mọ́ ànábì àti mùsùlùmí wọ́n á ní gbólóhùn yìí lọ́mọ pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ti kọ̀ fún òjíṣẹ́ sallallahu alaihi wasallam wípé kó má bá àwọn ẹlẹ́bọ sí láì mọ iye àwọn àyà Al-Qur'an wọ́n dàbí ẹni pé àyà tòní tàǹkì yìí ó gbẹ̀ ní ànábì tí ń practice kíkọ̀ tí wọ́n kọ̀ sallallahu ni wọ́n ti kọ̀ fún láì mọ iye ọ̀bọ̀lọ̀ sí láyò ọ̀bọ̀lọ̀ sí máwọn ẹlẹ́bọ ọ̀bọ̀lọ̀ bá àwọn ẹlẹ́bọ sí o má bá wọn dá nǹkan papọ̀ ẹ̀ gbọ́dọ̀ bá wọn jẹ́ o ẹ̀ gbọ́dọ̀ bá wọn mú o gbọ́dọ̀ mí pẹ̀lú wọn o ó wá lẹ́bẹ̀ẹ́ ọwá gbìdájẹ́ ní pé fàṣọ́báhánà nínú àwọn àyà tó gbé jáde sí kùránì àfẹ́wọlé kùránì Suratul An'am àyà 14 ọlọ́wọ́nù ànẹ́bì pé ọ̀gbọ́dọ̀ bẹ́lẹ́ bọ́sí ọ̀gbọ́dọ̀ bẹ́lẹ́ bọ́sí ọlọ́wọ́n bá sọ pé kó lára rẹ̀ ọlọ́wọ́ وهو يطعم ولا يطعم kí ló fi parí ẹ̀ minal mushriki wọ́n ní nìyẹn o wà náà wà látàkù náà minal mushriki wọ́n wọ́n náà bẹ́yẹn kò tí ìsọ́jáde o wọ́n sì ń fi wọ́n ní lọ́wọ́ ni sọ́tò kí ló wá wí aláàtàkùn náà Suratu Yunus àyà 105 ọlọ́run tó sọ pé ọ̀gbọ́dọ̀ bá wọn sí ọlọ́run sọ pé wà á ní sáìdì kanu kí ní sáìdì kejì náà tó fi pálá tẹ pé ọ̀gbọ́dọ̀ agbẹ́dọ̀ wà tẹ́lẹ̀bẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ nǹkan mọ́kàn ó náà ni pé wọ́n ń lo sáìdì pé tẹ̀lé sin bàbá rẹ̀ àgbà sáà ní bàbá rẹ̀ àgbà náà wá Ibrahim wọ́n wá ń ròyìn Ibrahim pé Ibrahim ọ̀bẹ̀lẹ́bọ sí o ẹni tá a ní ọ̀tẹ̀ lẹ́sìn Ibrahim ó fi yá ẹgbẹ́ ìwọ náà sí ní ẹ̀ńsọ fún un má bẹ̀lẹ́bọ ẹjẹ́ àwọn àwọn ayà kọ̀ọ̀kan Suratu Nahl ayà 123 Suratu Nahl ayà 123 sáré wá ọba ọlọ́mọba sọ pé tó kí ló kọ ànábì Ibrahim bákan náà sọ́tù náhìlì àyà 120 tó padà sókè súra náà ni 120 sọ́tù náhìlì àyà 120 sọ pé in káàna kí ló kọ ẹ̀ wàlàm yakù minal mushrikin tó wá sókè lọ́hùn sóràtà Al Imran àyà 95 ọlọ́run bá sọ pé kó lè sọ̀dẹ́ kọ lọ kí ni ẹ ṣe kí lọ jẹ́ bákan náà alẹ́ ìmọ̀ràn ọ̀nà tó ń gòkè díẹ̀ padà sẹ́yìn 67 alẹ́ 67 ó tún bá bẹ́ẹ̀ pé ọlọ́run bá sọ pé wọ́n كان حنيفا مسلما ni ọ̀jẹ́ àmàǹkà tó padà sẹ́yìn Suratul Baqara àyà 135 ó tún bá bẹ́ẹ̀ pé kúrò húdàn àwọn afọ́rọ̀ ọ̀gá olùbálẹ̀ látàrí lọ́rọ̀ àmì kí ni ọ̀jẹ́ àmàǹkà tún gòkè díẹ̀ Suratul An'am 161 tó sọ pé kò ní ní Kí ni ọ̀jẹ́? Wa ma kana minal mushrikin. Wa ma kana minal mushrikin. Tọ́, mọ̀ tọ́wárí báhùn, ẹni tá wọ́nù pé ọ̀bọ̀lọ̀ báhùn sí. a tún ní bàbá rẹ̀ tá ní ọ̀tẹ̀lé náà bá wọn sí bóòlù náà tí wá ní kéde pé fásọ́wọ́ ha na ń lọ àhátà ni ní ọwọ́lọ̀ kéde ẹni pé wà ha na ń lọ tí wọn náà bá fẹ́ bá nàbí wọlé ọ̀la tí a máa fi wọlé ọ̀la wọlé ọ̀la àwọn. wọ́n máa dá wákà pé wọlé ọ̀la wọlé ọ̀la. àwa yóò bá Muhammad wọlé ọ̀la.

ẹ̀ẹ̀kanáà láwá rí tó jọ tó wọlé dáadáa òun náà ni Suratul An'am 79 àyà kan náà ni àyà Suratul An'am 79 36 ọlọ́wọ́ bá sọ pé ní wọ́n já tó wájú ní ọ̀rẹ́ lẹ́dí náà agúnlẹ̀ àyà ilé ń bá 109 àti 110 akóméjèèjì wá lérò ń gba pé ọlọ́run rà lọ́wọ́ tó jẹ́ sí pé tẹ̀fsíìrù afẹ́ fi díẹ̀ jókòó lọ́la a sì fẹ́ parí tẹ̀fsíìrù ayà bọ́wọ́ wá jẹ mọ́ pé lẹ́yìn ásírì lọ́la a tún jókòó ọlọ́run lọ́mọ bẹ́ẹ̀ abàtí di asita kí òun tán bóyá tán wá gbé fara rẹ̀ bọ́lọ́mbà fún alókun àtagbára rẹ̀ náà ayà tó ní títí 109 ayasi bóná ní suratu Yusuf níbi ọlọ́run ọba tó ti ń tẹ̀síwájú nínú tànà ọlọ́run ní wa ma arsalna min qablika illa rijala wa ma arsalna min qablika illa rijala illa أهل القرى إلا من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير ولدار الآخرة خير للذين اتقوا ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون أفلا تعقلون وما ربهم للذين اتقوا أفلا تعقلون آية لا آية آية ترى أنا ما بقول هو kàn ìwọ nìkan kọ́ bí yẹn bá rìn lójú ọ̀nà tí bá rìn rẹ̀ nìkan yóò ti sùn bá a ti jókòó àjọgbà àwẹ̀ wa tá a jọ ń gbà ní ọjọ́ kà láyà àwẹ̀ eighty lónìí báyìí. Mm. ẹlòmíì sẹ́ńbà ní ọgbà mẹ́ta péré tọ́jọ́ pò nìkan ní ọ̀dàgbà yóò ti kàláyà pé dáfọ́ ọjọ́ mẹ́ta ń jù láwà tó wá gbà tán mm. tá a bá rìn wọ́n ní ká rìn ká pọ̀ yíyẹ ni ẹ ọlọ́ni wà níbi à ìwọ nìkan kọ́ ìwọ nìkan kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí mm. ojú rẹ ti ń rí lọ́wọ́ yìí ìwọ nìkan kọ́ kọ́kọ́ oh. rẹ náà wá lọ mọ̀ pé àwọn tí a máa gbéṣẹ́ àwọ ọlọ́run ọba fún àwọn ojúlówó ọkùnrin ni àwọn torí wọ́n pé ọkùnrin ni ẹ má sì gbàgbọ́ ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà ń bíbà ọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni o ọlọ́run ní àárín ànábì kan tí tí oríkèé rẹ̀ pé iṣẹ́ ọlọ́run ní ó nílò special energy.

ṣùgbọ́n ọmọ pé ogun ti bẹ̀rẹ̀ mi ọkọ̀ jẹ́ ti ń gbá bọ́ọ̀lù tí ń lọ ju ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe bọ̀lọ̀bọ̀lọ̀. ànábi ojú ẹ̀ rí sọ̀rọ̀ wa. ọlọ́run wá ní mọ́mí kan ara àwọn ọkùnrin wọn náà wà wọ Muhammad sọ̀rọ̀ àwọn ọkùnrin tó pé ọkùnrin tó jọ ọkùnrin lọ nínú wọn ni wọn náà wà ọkùnrin báyìí nínú nǹkan tá a wá máa fi sọ wá dọkùnrin tí ó tún dọkùnrin tó tún dọkùnrin lọ náà ni pé nù ilẹ̀ àwa tó wá fún alágbára látọ̀dà wọ́ lọ lẹ́yìn ìgbà tí wọ́n ní bọ́dì tó pé sílàkàyè pé wọ́n tún máa wá ní ìdílé ńlá wọ́n yìí gbójú sẹ́dìdì ní ìdílé tí ò ní láàrí torí pé sẹ́tọ́ bá gbé kánú ní lókún níyàn bẹ́ẹ̀ kan bá halẹ̀ wọ́n ẹ́ ẹ̀dúró wọ́n gbìyà rẹ̀ ọbádẹ́ nìkan tí wọ́n ṣe pákí tí wọ́n sá lọ jù sẹ́mọ̀ pé ọ̀sẹ̀ wá kò ní èèyàn ni kìí ṣe ìdílé ńlá ló ti wá ni tó bá yẹ pé ìdílé ńlá ló ti wá ni ìjà lọ fẹjọ́ ẹ̀sùn ni wọ́n sọ. iṣẹ́ ọlọ́run á nílò áfẹ́ẹ̀sì oríṣiríṣi wàhálà tí wọ́n bá ti wá áfẹ́ẹ̀sì oríṣiríṣi wàhálà ó ní ìdí pé kọ́ wá ní ìdílé gidi kìí ṣe gbọ́n kìí ṣe dandan kan jó lówó ṣùgbọ́n ìdílé tí Clinton náà ọbọ̀dọ̀ yanjú. Gbogbo àwọn tí a máa sọ pé ànábì Musa ń ká lòlò ọmọ tó ń sọ. Ànábì Musa àrí ìsọ́lá tó ń sọ. Alásọ yanjú ọ̀rọ̀ ló kọ́ ẹ̀. Ṣùgbọ́n a máa máa sọ ju àwa lọ. Ló fi tọrọ yíkì wọ Ọlọ́run bá mi fún Harun. Gbàǹgbàǹsọ Haruna dọ̀rẹ́ bí ẹnì kejì tó sọ máa tẹ̀lé mi tájọ máa lọ. Ó wà á sọ́hún nínú ìgbésà ọmọ ọ̀rọ̀ sọ jèmi lọ. oríṣiríṣi ẹ̀tàn Israeliyat ẹ̀tàn tí ò lẹ́sẹ̀ lẹ́jọ́ máa pa pé wọ́n wá gbé fíráhùn náà wá gbé ẹ̀yẹ náà àtẹ̀yìn àbí hmm. wọ́n wá gbé síwájú wọ́n fẹ́ bọ́yọ̀ máa náà ti gbọ́n pé àwọ̀ ìtì yóò mú wọn lọ́ba mẹ́yẹ náà wọ́n bá gbé ẹ̀yẹ náà sẹ́nu náà ni àhọ́n wọn fi kákò mo ló ti gbọ́rú ilé mu ìsọkúsọ. Hmm à ah, iṣẹ́ yìí ṣe báwọn ah, aṣojú ọlọ́run wà á jẹ́ láàbù ara aṣojú ọlọ́run ọ wà jẹ́ obìnrin aṣojú ọlọ́run yọ wà jẹ́ ẹni tí ó wà láti ibi kan tí ó lápọnlé ah, kódà aṣojú ọlọ́run ọ̀gbọ́dọ̀ jọ máa lè yìí ṣe òjíṣẹ́ ọlọ́run ọ̀gbọ́dọ̀ jọ máa lè bí bàbá rẹ ti wulẹ̀ kọ́ jẹ́ kèfèrí tó wọn ò ní bú lámàlè ìwọ̀n anábì wa Ibrahim alayhi salatu wa sallam àtàwọn anábì ọlọ́run míì náà tí bàbá wọn jẹ́ kéfì tó o bá wádìí ẹ̀ bàbá rẹ̀ náà ló bí <laughs> kì í sọ́mà lè àlè rẹ̀ ní sẹ́ ọlọ́run káwá jẹ́ sí pé ẹni tí ò pé ọlọ́run wa anábì ìfọkànbalẹ̀ ọmọ afẹ́nàmí kọ́bílíkà.

fọkàn balẹ̀ ìwọ náà ṣe kí ni ogun ọwọ́ adákẹ́ mi ó ní mi ní ahlil qura wọ́n ní ìlú láti mú wọn wá wọn èyí sókú ọlọ́run tún sẹ̀ta àwọn ànábì ọlọ́run kò ní mọ́ gbogbo wa ọmọ ìlú ni kùránù kùránù alqaryatu fil kùránù madina tọba ti rí gbólóhùn kọ́ríyà náà kùránù má pé oko ìlú ni ó títí ní ìjọba ń bá dí àlòkò. ọdún náà jẹ́ àdíjì àti fàánà ọlọ́mọdé àgọ́ aróko aróko máa ń bẹ láàrin wọn bá ṣe wà yìí tó mú abẹ̀bẹ̀ lọ́wọ́ láti oko tí ń bọ̀ wá tí a wá kọ́ síjú ẹ̀ tó wà nílẹ̀ nítorí wọn òun nìkan ni kọ́ máa rotate kó àbẹ̀bẹ̀ tó mú lọ́nà ó tún fi máa fẹ́ tọ́ba di madara ní tọ́ba lọ sóko ní ìsìn tí madara ti ń bẹ nílẹ̀ tọ́ba fẹ́ràn wọn lọ́wọ́ pé lọ lẹ́tà ìsìn madara ti hàn tọ́ba lẹ́tà ìwọ́ kó ń bẹ lẹ́yìn ọ̀sẹ̀ kíkọ́ lọ bẹ̀ ó rí bí wọ́n tún tẹ ẹni àwùsá lé lórí tọ́ba sì ká kú ọ̀dájà alẹ́ nìyẹn torí pé ọ̀nà sáǹdì ń ṣe yàtọ̀ sí tiwọn àwọn òfin kí ni ṣe kí ni ilé yàtọ̀ òkúta kí ni yàtọ̀ ẹ̀ àìsà tó kú táyé wọn pé kí nǹkan kan àjọ ni wọn ìjà ti nílẹ̀ lórí kò wá ní sẹ́ni gidi ẹni haúsá sẹ́mẹ́ni haúsá ẹ̀ tó yọ̀ọ́sà tẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ògbé ànábì kankan dé lórí kó àánà àfa kan tó takò ọ̀rọ̀ yẹn nínú àwọn onímọ̀ àfa àgbà ni o ọlọ́run ògbé ànábì kankan dé lóko ìlú ni ọ nígbà tára oko bá wá ti oko wá tọ́wá ti dá wà fara gbòòrò bó ni ó ṣe lè fi mo lọ fún yín pé ẹnìkan bóyá nǹkan ń bí báyìí jẹ ẹni ní jamiu alọ́dọ̀ wa ní aljamiu atolifilamiya ní nǹkan bí nineteen six àti nineteen seven kan wọ́n wá gba student kan ah, ok ìkan nínú àwọn brọ́dà mo fẹ́ wá lọ sí yàrá rẹ̀ mi wàá gẹ̀ẹ́sì yàrá ẹ̀ mọ́ mo mọ blọ́ọ̀kì tó wà mo á kálẹ̀ kún yàrá ẹnìkan bá yọjú sí fúlàní ẹ má bínú ẹ̀yin tẹ́ fúlàní ọjọ́ ọmọ nàìjíríà mo bá ń béèrè pé lágbájá síbi lọ́wọ́ ọkọ̀ dáńsálámà ń bọ̀ fúlàní tó gbóko fúlàní ìgboro ó wá mú ìgbálẹ̀ kan bí ìjà bẹ̀ wá láti ilẹ̀ tó bá lé ó wọ́n á sọ fún pé kí ló lè máa gbá ìdọ̀tí orí rọ́ọ̀dù àfi ìgbálẹ̀ tó dàbí bí ìjà bẹ́ẹ̀ ó ti mú wa mú wa láti lé tó ẹnu pé ń fi ìgbálẹ̀ gbá kínní yẹn òbí mi ní kíní tó nǹkan ṣùgbọ́n èèmọ̀ tí mo rí bẹ̀ ni pé èmi àtẹnìkan lájọ́ lọ àti wọlé ó ń gbálẹ̀ lọ́wọ́ ládé salamu alaikum alaikum salam fi ìfáwọlẹ̀ bùkádà wà kádà hálfin kádà ó ti dìde ó ti dà lọ́wọ́ náà ó sọ̀pù ó sì dára lọ́hùn pé kì í ṣe bíi kíní kankan kan àwọn kan ń bílèrè àwọn akẹ́kọ̀ọ́ kan pé ta ló tún mọ̀ tọ́jú ọmọ nàìjíríà tó wà nínú ọba tó ń gbálẹ̀ sí alẹ́ kẹ́ ó múra sí gan ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wá ń sọ yorùbá sí ní bẹ́ẹ̀ ẹranko yìí mo ní mọ́bù mọ́bù sọ ọmọ pé ilé ìtọ́ba wò rárá fúlàní tó wá látò kò ní èèyàn bá ń gbé láàrin màálù ṣé àmọ̀ fìbí bá ń gbálẹ̀ kò ní kíá màálù ò torí mọ́lára tó mọ́lára yẹn ló fi ń gbálẹ̀ sá ó ti tẹ̀sẹ̀ màlúù lẹ́sẹ̀ wá. ọwọ́ <laughs> ọmọ nílá àkáyè mọ́kọ́ sẹ̀rẹ̀ ọwọ́ àmà bínú bíbà tí lọ fẹ́ bínú ṣé ilé ni wọ́n wà rántí gbòòrò kọjá nàbí ọlọ́run tí ò ní máa gbálẹ̀ sáwọn ará gbòòrò lẹ́sìn pé. <laughs> aráàlú ọlọ́run máa gbé dìde tí ó jó dìde ọlọ́run. aya yẹn wa nabi muhammad sallallahu alaihi lati sallam láti umu lukura ló ti ma dán pé maka kí ló gbọ́ yẹ. ó ní umu lukura ó ní olórí gbogbo sí ti ayé umu lukura. أفلم يسيروا ya الأرض فينظروا كيف كان عاقبة الذين من ni afàlámù yẹ sí irú àwọn tí ó wa ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀yà sí ọ a máa sọ àyà àwọn a ké wà máa akitaro sí wa àyà ìsọmọ mú àwọn ọ̀gbọ́n tí wọ́n gbà ọkà nífẹ̀ẹ́ máa sojòjò wípé ah, kí ni ìwà àti àárí báyìí ọmọ dàá pọ̀ gẹ́gẹ́ bí oní bísíǹsì yóò rí ah, kí ni dá tó báyìí a máa dá ní náà àdájọ́ ọlọ́run òbí ọ dá kí ni dá ọlọ́wà ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ afẹ́lámọ́yà tí tí àwọn tí ó gbà fún ọ tí wọ́n gbọ́ ní tó ń sọ fún wọn tí wọ́n rìn ní wọn ò wo ní tọ́sẹ̀lẹ̀ ní wọn ò wàrà tí ní ọlọ́run ọba fà wọn tí ó gbọ́ lánàá dáa. afẹ́lámọ́yà tí ìrù bí la. tí wọn lọ wá tí wọn lẹ́yìn ní. afẹ́lámọ́yà tí ìrù bí la. tí wọn bá tiẹ̀ lé rìn wọ́n bè lọ́dọ̀ àwọn tó rìn ẹ̀yìn tẹ́ Ah, Ọlọ́run á ní wọ ànábì sọ fún wa pé ah, àṣẹ ìjáde ní kẹ wá máa béèrè pé ìbáyá ìjẹ ìbájá àti lẹ́yìn lẹ́yìn tẹ́ ẹwọ ẹlẹgbẹ́ yín àwọn ẹlẹgbẹ́ yín tí wọ́n bá ànábì ní halo tí wọ́n yarí ibi tọ́rọ̀ wọn já sí ẹwọ ẹlẹgbẹ́ yín tó bá ànábì wa Mùsá lò ibi tọ́rọ̀ wọn já ẹwọ lẹ́sẹ̀ tó bá ànábì wa Sàálíhù lò tóbi tọ́rọ wọn já sí kẹfà tààmà sí ìkọ́gbọ́n ni àyà sí ìkọ́gbọ́n ni ẹ̀ẹ́bí àyà sí ìkọ́gbọ́n ni ẹnìkan lọ báyìí nígbàtí ń bọ̀ wá apá kan ló gbé bọ̀ ẹnìkejì náà lọ nígbàtí ń bọ̀ ẹsẹ̀ kan ló gbé bọ̀ wá tí wọ́n tọ̀ lọ bẹ̀ ọ̀rẹ́kọ́ ti mọ̀ pé ibi tí a ń lọ ilé ẹkùn níbẹ̀ yẹn ọlọ́wọ́ á ní abàlámi yẹn ń zòrò tí abàlámi tí wọ́n wo ni. tí wọ́n wọ àwọn tá a ti nà nípa sáà yà nínú àwọn tí wọn gbọ́ tí wọn gbà fáwọn ànábì ọlọ́run wọn sáwọn náà fẹ́ jẹ pàṣán ní ṣẹ́yìn bàtà ọlọ́run apàṣà mọ̀ ọ̀rọ̀ pé àwọn díẹ̀ tí wọ́n gbà fún wa ànábì bó ti máa túmọ̀ ayà yẹn àwọn kèfèrí ní àtọ́ mẹ́ntán ọwọ́ àtọ́ pé àwọn tó wá gbà fún wa ànábì sọ fún wa wípé wàhálà dáhùn àwọn àwòrán àwọn náà lèlẹ́dínà olùwàlà dáàrú láàkàrà ti káyẹ̀rọ lèlẹ́dínà sákọ̀wọ́ sọ fún àwọn tó gbà fún ọ tí wọ́n tẹ̀lé ọ tí wọ́n ti ń tọ́lọ tó ní wọ́n máa ń tí wọ́n pa òfin ọlọ́run ọba máa pé àlèkè àmà tí wọ́n da àwọn ò ní báwọn àti ń ṣe forí tí wọn ò ní bàjẹ́ bí tàwọn àtọ̀hún ti bàjẹ́ tàwọn dà lọ́jọ́ náà. ọlọ́ntọ́ wa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ àwọn kèfèrí ọwá ní àbára orí bọ́lá ti ń gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ ó ti ń lọ ní padà ọkọ̀ọ̀kọ̀ sọ̀rọ̀ kèfèrí ọwá sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ó fún wa ń na àwọn kèfèrí pàṣápadà pàṣá Igbe ẹ̀yin wọn wọ̀nyí, ẹ̀yin wọn wọ̀nyí, ẹ̀ sẹ́yìn. Wọ́n yìí wá kìrá àkáwà pé àfàláyà àkìlò ní. Àfàláyà àkìlò ní. Àfàláyà àkìlò ní àfàláyà. Bí ẹ̀nà ni Nuhi náà yóò há. Rìwáyà kan wà bá nù kìrá à. ni yóò há ilẹ̀ yìí. Yóò há gbogbo ẹni kọ̀ránì bàbá kiri bẹ́ẹ̀ kọ̀ránì náà lókè ọgbà kan náà o sì lè pé kan ní ìkan kò sí bí èké ti wá lọ yìí kí làṣẹ pẹ̀lú tànàbí wa Yusuf àtàtúwa ni pé a sọ Ah, kí ni nǹkan náà wà nábì ọ̀mà ni pínú àwọn tá a ẹ̀ tẹ́lẹ̀ Ah. Eh, òjìṣẹ́ méjèèjì tá a sọ̀rọ̀ wọn nù súra yìí ànábì Yakubu àti ànábì wa Yusuf wọ́n yìí tó obìnrin ọkùnrin dáindáin làwọn náà bákan náà wọ́n yìí tara oko aráàlú ni wọ́n torí pé àtẹ̀pọ̀nù sáìdì kan rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà ọlọ́run sọ pé tọ́lá sọ bí afàlámù yẹ sí irú fìlà áfíríkà yà kẹfà kánà áfíríkà ní kọ́bìnrin àwọn méjèèjì náà tó ń rìn lórí ilẹ̀ wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńgbà tí wọ́n rìn kẹ́ ń wọlé wọ́n wo ah, kí lè léyìí kí lọ ṣẹlẹ̀ kí lọ ṣẹlẹ̀ wọ́n ti kẹ́kọ̀ọ́ ńgbà tí wọ́n rìn dábàá wọ́n kẹ́kọ̀ọ́ tó pọ̀ torí ju ọpọlọ wọn pé ń ti àwọn èyí ti àfàlà pàṣẹ èèyàn bá wọn. tó bá tó wáyà èyí ọ sọ pé ọ sọ sọ fún ayé pé wala darul akhirati khairul lil ladina taqaw ọlọ́run sọ̀rọ̀ àwọn tó bẹ̀rù ọlọ́run bẹ̀yẹn wọ́n ní àlọ́mọ pé wa annahuma àwọn méjèèjì àti yakubu àti joseph yìí min ahli taqwa olùbẹ̀rù ọlọ́run ni wọ́n àwọn tí wọ́n pàtàkì alkiyama jayé lọ. wàhálà àti màálà ìsàmì náà lọ́wọ́ àdúnyà ọ̀hún àkúrà mọ̀tàlọ́dẹ̀ àìsàn ọ̀hún tààlà. naam kọ́ọ̀lù yusuf mutadarri'an. bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí nǹkan kan táàfi mọ̀ nínú àwọn ẹ̀rí táàfi mọ̀ bí wọ́n pàtàkì àlìkìyàmù lórí ayé tó àyà tó wà ní oh one oh one sọ́dọ̀tù Yusuf ẹtì àyà one oh one anabi Yusuf ẹwà àdúrà tó ẹ fi mọ̀ pé ẹni tó ti jọba láyé ó ti di pírẹsidẹ́ǹtì tó ju gbogbo àwọn pírẹsidẹ́ǹtì ó ju gbogbo àwọn pírẹsidẹ́ǹtì lọ pírẹsidẹ́ǹtì tí kì í ṣẹgbẹ́ àwọn gbogbo àwọn pírẹsidẹ́ǹtì tá à ń kó káàkiri tọ́wọ́ àṣírò àdúrà rẹ̀ ó sì ju pẹ́ẹ́jù tẹ́lẹ̀ fọlọ́ obìnrin àpé wọ́n fálú àlìkìyàmọ̀ jù gín lọ. Sọ́tò lọ Yusuf àyàwó ni ó wà wọn lọ́wọ́ bá sọ pé fàátẹ́rọ̀ samawati wal ardi. Tàwọn fáyé ló ti máa ń wà á ní orí ìfọ́ àbí توفني مسلما وألحقني بالصالحين bílẹ̀ wọn bàbá yí wa lọ́wọ́ fifty seven àyà sọ́ọ̀tì Yusuf náà ní fifty seven ó di bẹ́ẹ̀ pé wọ́n lọ pé wà láà ájúrò láàfin ọ̀tí ẹ̀rọ ìrìnlẹ́gbìn máa pọ̀ ní ní wàkánù ẹ̀ sọ́kùnrin. wàkánù ẹ̀ wàlá àjọ àkírọ̀. bẹ́ẹ̀ náà ni àyà tẹ́tí tírì inú sọ́láàtì Yusuf ó rí pé àà alìkíyàmù nọ́mbà wà lọ́dọ̀ ànábì Yakubu àti ànábì wa Yusuf àyà tẹ́tí tírì ànábì Yusuf ń gbà tí wọ́n sọ pé ọ́ sàásà ayé lọ́mọbìnrin ayé lálẹ́ ní àbáyé alẹ́ ní ìṣẹ́ oúnjẹ ayé nìyẹn ẹni tó sáfà lè yíyàn ọ̀ ń sọ̀rọ̀ oúnjẹ anábì yusuf sáfá yé ọyọ akẹ́sọ́ lọ́n pé jíjẹ́ nù àhábọ̀ ilá ìlà mi múlẹ̀ ní ilá tọ́sí fàánì kẹjọ wàmọ́ àrùsánná mi nǹkan bí lè kà fíhì àtìbàkìyà wọ́n ní wàmá àyà wàmá àrùsánná min qablika yìí ó fi yá pé kò sí èméjì ń bẹ́ o àwọn kan ti ṣáájú ànábì wa alayhi salatu wa salam lójú ọ̀nà tó wà ẹ lọ́wọ́ sọ́tòlá kọ́ọ̀fù àyà náà ọ̀là mọ́lẹ̀ ń bẹ̀ ń tiwọn wọ́n ní kẹsàn sọ́tòlá kọ́ọ̀fù ọlọ́run ọba sọ wa nẹ́bí kéde báyé pé kó kún un kò إن أتبع إلا ما يوحى إلي وما أنا tọ́ irun bá ń ilá rìjà aláǹtọ́ wà náà yà ẹ máa wọ àyàtà ń tú lọ́wọ́ wà má arsenal ní kábílẹ̀ àti kóńbẹ̀ mu alábọ̀dé ilá rìjà aláǹtọ́. àní rẹ̀ nìkan kan àfọwọ́n ọkùnrin gbangba gbangba. Eh, gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin gbígbọ́kùnrin mi ló kọ́ wọ́n jẹ́ o. òṣèlú yẹn láàrin wọn ẹ kò sí tọkùnrin lè ṣe ó dà nú ẹ̀sìn níta lè ṣe pọ̀ ọ̀rọ̀ ayé tẹ̀sán gan ẹ̀ tó bẹ̀ ṣùgbọ́n tẹ̀sìn gan níta lè ṣe pọ̀ obìnrin kò lè kírun tí bá ń ti menstruation kò sí lè gba àwẹ̀ àbí kì í ṣe gbogbo tọkùnrin ti lè lè ṣe nínú ẹ̀sìn gan. نعم يخبر تعالى بين. ọ̀rọ̀ gbogbo àwọn onímọ̀ tẹnu kò sí tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ síbẹ̀ jùlọ ọlọ́run ni pé ọlọ́run ọ̀ràn obìnrin kankan gẹ́gẹ́ bí òjíṣẹ́ o. ayé alákùnrin tá à ń túmọ̀ lọ́wọ́ yìí ó ti tọ́ka sí pé annallahu ọlọ́run ọ̀run obìnrin kankan kò sí wá ìtọ́jú obìnrin kankan ah, ọba wọn sọ̀rọ̀ yí pé wọ́n wà jánàbí ọlọ́run tó àwọn rí àwọn kan tó yẹ sí pé ìmọ̀tari wọn lọ síbi ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ sọ yí pé àwọn obìnrin kan bẹ́ẹ̀ a lè pè wọ́n lánàá bí ọlọ́run wọ́n náà yọ wíwá wọn èyí tó bọ̀rọ̀ náà àwọn náà yí ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tí ọba ti lẹ́rìn kò ṣe wí sa o <laughs> tí ọ lẹ́rìn tí ọ fẹ́ lẹ́rìn àwọn obìnrin ẹ̀wọ̀n náà yọ kà náà ni hmm, wọ́n ní sára ìyàwó ànábì wa Ibrahim wọ́n ní ànábì ọlọ́ni o wọ́n ní ìyá tó bí ànábì Musa ní ànábì ọlọ́ni o Mariam ọmọ ìmọ̀ràn tó bí ànábì Isa wọ́n ànábì ọlọ́ni ló ná àwọn mélòó ní ẹgbẹ́ sàn àwọn mẹ́ta wọ́n náà mẹ́ta ìta wọ́n mọ̀ lánàbì ọlọ́run ni wọ́n. máa ní kílẹ̀ rí wọ́n ti ọlọ́run ẹ̀dà ìnà hádà ẹnu pé wọ́n bá yàn sọ̀rọ̀ lásán wọ́n ti wá yìí sí lásán pé wọ́n bá sọ̀rọ̀ lásán kò tó láti sọ pé yàn jẹ́ àtàbí ọlọ́run ọ̀dà àwọn ẹranko tó lọ́wọ́ ránṣẹ́ sí nà ń bẹ̀ wọ́n há rọ̀ bùkà ìlàyé ìlà nà ọlọ́run ránṣẹ́ tó yin nítorí náà wájà náà bí ọlọ́run bá ẹ̀rọ àkọ́mídà nàbì gbòǹgbò dé Madina kò dúkò ó ní ibi tí ọlọ́run ó ní inna ha mahmura ẹ má pa aláṣẹ o. ẹ fi ilẹ̀ ojú ọba ti dúró náà ni màá ti dúró. ẹnìkan nínú yóò lè gbà mí lálejò ibi tí ọlọ́run bá ti ní kíra fún mi ò sí ọlọ́run ọ̀bùn náà sọ̀rọ̀ bá nìyà sànàbí ọlọ́run tó nàrà kọ́mídà nàbì o ẹ̀rí nǹkan báwọn kò tó. wa innama hunna. Siddiqat ó kọjá ìmọ̀ pé wọ́n ní Siddiqat mú ìzá nẹ́bí ọlọ́ ẹ̀dá bá ní oyè Siddiq ọkùnrin là máa pè ní Siddiq obìnrin á máa pè ní Siddiqat tí ìyàbá jẹ́ oyè Siddiq àbọ̀jẹ́ Siddiqat báyà ṣe túmọ̀ rẹ̀ ni pé ó kù díẹ̀ kó di ànábì ọlọ́run sẹ́ẹ̀pù tí àwọn arákùnrin tí wọ́n ti dùn ànábì ọlọ́run kò sí nǹkan kan wájú ẹ̀ mọ́ mọ́lọ́run ni kò sí kò sí mọ́ ìdá ànábì ń ṣe ibi tó dè náà ọ gba promotion mọ́ ó ti pín àwọn ẹni náà ẹ̀rí dáàlù náà ni àyà ọlọ́run tó sọ pé málímà sí ẹ̀họ́bẹ́ ní ọmọ òwe àwọn. Ó tó bá náà, ó ní málímà sí ẹ̀họ́bẹ́ ní ọmọ òwe àwọn. ilé àrọ̀sù wọ́n ròyìn ọmọ wọ́n ní ọ̀jẹ́ nǹkan kan àfi gẹ́ni ẹ̀rí wọ́n ti ròyìn ẹ̀ àá tí ààrẹ náà rájú ti ṣe ọlọ́run kò sí nǹkan kan tí wọ́n gbọ́dọ̀ fi ròyìn ẹ̀ ń ni mo mí sí pé kọjá nẹ́bí ọlọ́run ní nínú àwọn tí wọ́n ṣáájú rẹ̀ náà wà ọlọ́run wa ní lọ síwájú kí tó dé ṣùgbọ́n o ìyá rẹ̀ ti ń di ọ. tọ́nà wọn bá a pe Mariam ní ànábì ọlọ́run kò sááyà ní ètò fi ìtẹ́jú bẹ́ẹ̀ náà lọ. wọ́n ti á ní wà ó di oyè tí ó jẹ́ ń tiẹ̀ nìyẹn. wọ́n ní sìdí kọ́ni fàwọ́sọ́fà ha fi aṣọ àfihàn kọ́ máa ti há lè sìdí kí. àlọ́ kí á ti nàbì yá. gbólóhùn rijalan tọ́wà nù ayàtà lọ́wọ́ pé wọ́n lọ́kùnrin ní máa dànà bí ọlọ́run kí la fẹ́ ta kí ń bọ̀ láìgbà tán lónìí tó dànà bí ọlọ́run àbí láti kékeré ló ti di ànábì ẹ̀rín ọ̀rọ̀ yìí ní abẹ́dùn lọ. ọ̀rọ̀ yìí

wọ́n ní gbogbo ní ọ̀sẹ̀lẹ̀ sí ànábì Ìsá nígbà wà ní kékeré alayhi salatu wassalam tí wọ́n máa túmọ̀ sí ní ìrìhàsọ́ ìpalẹ̀mọ́ jíjẹ́ ànábì gẹ́gẹ́ bí ànábì náà ṣe ní ìpalẹ̀mọ́ tó ti di kọ́jà ànábì ọlọ́run sọ́rọ̀ ọ̀sẹ̀ ànábì inni la a'lamu hajaran bi makkata tukallimu alayya qabla an ba'athani Allahu nabiyya anábì ní mọ́mọ́ òkúta kan mọ́ka àwọn onímọ̀ sọ pé hajar al-aswad ni òkúta kan bẹ́ mọ́ka kí n tó dànábì ọlọ́run máa sálámà sí mi. ok ṣe àwọn náà ti wá dànábì ọlọ́run náà ni ìtú ìdí o òun kan sọ pé kọ́bùlà ń bá aṣa ni lọ. àwọn kankan wà ìpalẹ̀ mọ́ wọ́n ní palẹ̀ mọ́ ní gbogbo tó ṣẹlẹ̀ sí. bákan àwọn onímọ̀ kan sọ pé kì í ṣe isa gan ló ní mọ̀jísà ìyá rẹ̀ ló ní. ìyá rẹ̀ ló ní. èdè òun ló ní ẹlòmíràn máa ṣe nǹkan gbàgbé àwọn àpótá lọ́wọ́ naam àfa àti ọlọ́run fẹ́ sí karama fàlápẹ̀jú ẹni ọmọ kan ọ̀n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kì í yé làfa àbáfọ́ gbàlá rẹ̀ ah, kí ló dé pé yọ ọba yìí náà ọlọ́run jẹ́ ọmọ yí ọ ó ti fọ́ gbàlá yà bẹ́ ní bá ń yẹ lẹ́ẹ̀kan ẹ má ti sọ fún àfa àdó ní karama ọ̀pọ̀lọpọ̀ wa áá. Ah, àfa náà kódà ó lè pò ń sámà gan bọ́yọ̀ ọmọ ọlọ́mọ ní ti ń ṣàdúrà láti bí ogún ọdún sẹ́yìn ọlọ́run wá gbàdúrà rẹ̀ ọwọ́ tí ẹni tí ń fi lù ọkàn sí déédéé ìgbà tí a fàṣẹ sí tiẹ̀ ń ẹ̀ǹtí nǹkan bá ṣẹlẹ̀ má máa rò pé ẹnìkan lónìí o bí ẹ bá ti rí ọ̀rọ̀ ara kára rẹ kò gbé tó ọ̀dọ̀ lágbájá lọ́wọ́ èmi kọ́ náà wọ́n wá ní ìyá rẹ̀ lóní ìyá anábìwá àìsà lóní karama wọ́n lọ́rọ̀ tó dáa jù ní àwọn ayé àtọ́lọ́ ń sọ ní sọ́tà alẹ́ mìíràn forty six ọlọ́run abá sọ pé wọ́n yóò kẹ́ lé mú náírà. méjèèjì ní ẹkọ pọ̀ mahad àti kahad kahad ló ń lọ́sọ̀dọ̀ anábì ọlọ́run ti mahad yẹn ìrìhásù bẹ́ẹ̀ náà ni sọ́tà mariam aya twenty nine àti thirty tọ́tọ̀ pé fáwọn aṣáá bá ti wájà ara mi nàbí yá bẹ́ẹ̀ ti báyìí máa ṣàyàkú ó ń fi information kalẹ̀ ọlọ́run sọ pé èmi o wa ló ti dàbí ọlọ́run gbà náà ata ní ẹ̀lìkìtà mùtírà ń wà gbà náà ẹ̀ ṣe wá já kan kúrò lára ìkejì tẹ́bá tó ló ti dàbí ọlọ́run gbà ti Ah, ah. bóòlù ti àṣẹlẹ̀ bóòlù kùránì ti tẹ̀lé wa àwọn olùsí information lọ́mọ gbọ́ ilé ọgbà wọn gbọ́ o máa mọ gbọ́ nǹkan yẹn mo ẹ mú wa etí òkú ẹni máa ó bi àwọn ọmọ wọn christian ní ọba bí ọba mú wáyé ah. wa lọ ó ti wá wà nínú ẹ̀jẹ̀.

ànábì ọlọ́run bá ní. níbi àyà yìí pé tí ó wà nínú táǹkì lọ́wọ́ ìpè mí ní àhàlì nìkúrọ́ táà ní ọlọ́run ò bá nàbí kankan dìde ló kórí imam wa alhassan al-basri rahimahullah wa lam yab'ath illahu nabiyyan نعم bẹ́ẹ̀ni a ó lè gèlè gọ́tì him wàjà fa ìhìn náà Hasan Basri rahimahullah ó ní ọlọ́run ògbé ànábì kan dìde ló kórí Hasan Basri wọn náà sì mọ afáàtà ń sọ̀rọ̀ rẹ̀ à ìmọ̀ àtẹ̀sìn méjèèjì ò lè mọ̀ tó ju àwọn lọ à sílọ́n sílọ́n gan tààrà ni ìmọ̀ tó wà ń bẹ̀ wọ́n wáyé ní ọlọ́run ògbé ànábì kankan dìde ló kórí bẹ́ẹ̀ náà ní ọlọ́run ọ̀yọ́ ànábì náà àwọn obìnrin náà wọ́n wá ní kí lọ́fà tọ́lọ́wọ́n fi máa nàbí wà lóko wọ́n torí fi ara oko a máa lé pọ̀. Ah, líle pọ̀ ara oko bá lú yàn báyìí tó bá fún ọ ní ìgbà tí etí rẹ̀ ọ̀yà ni tọ́wọ́n bọ́wọ́ rẹ̀ ti káàlì tó dòkúta ara oko lè tó bá sọ fún ọ pé ọlọ́run ní nǹkan báyọ̀ ọ̀dà tó bá ti ṣe ó lè fún ọ lẹ́pa ẹ máa sọ pé dákun ha. Ah, ṣe dáwà tiẹ̀ ọlọ́pàá wà ń bẹ̀ ni ìjọ ọlọ́pàá sọ́jà ni wọ́n bí sọ́jà ni wọ́n sì fi dáwà dáwà ò sì gbọ́dọ̀ rí báwọn ọlọ́run sọ pé wà lọ́wọ́ kó ń ta fàbọn nínú àtúnṣe tọ́ báwọn wà láti ìkànnì àwọn akọni onítẹ̀fṣìr onímọ̀ púpọ̀ ọgbọ́lúgà pọ̀ Ibn Ashur nínú at-Tahrir wa at-Tanwir tíra wọ́n wá ń sọ wípé wọ́n ní ayé àyàn ọ̀sọ́ ọpọlọ́wọ́ àwọn òjíṣẹ́ láti oko asan ìbáṣirí sọ tiẹ̀ ní ní kí ni sọ ń wí pé ẹni pé mẹ́ni lè kúrọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ti máa wá kò mí ní pé sí. ó kílẹ̀ ń sọ ẹwà ní ọlọ́run ọ̀gbọ́n nàbí dìde lóko bàbá tó bí àbẹ́bí Yusuf dáwà nù túra rẹ̀ yìí gan oko ló ti wá ó ń torí pé sọ pé ó wà ọyá sí Yusuf gan fún àmọ́ ẹ̀kọ́ oko من البدو وجاء أبكم من البدو بينان قل وجاء أبكم من البدو وجاء أبكم na bàbá rẹ̀ náà wà mẹ́ ibùn àṣírò ní àgbà tó gbé ọ̀rọ̀ yẹn wá ó mìwà náà kànàkàn pé àà ah, ah, bí bàbá gbà jáde sí lágbára jù wọ́n padà sọ́dọ̀ àwọn onímọ̀ wà láàkí yìí kọ́ lóra wọn wọ́n sọ fún ìpínlẹ̀ àṣúrò àtàwọn tó bá wí bẹ́ẹ̀ pé ẹ̀ ìgbà ẹ̀ wọ́n ní àyà yóò túmọ̀ sí pé pìlẹ̀ Yakubu oko ló ti wà. ní ẹ̀ bá ń lọ láti gbòòrò náà yọ kọjá lára oko àbí òní kọjá lọ láti Lagos tó òní kọjá lára oko wọ́n kì ó ti mọ̀ pé ànábìwá yà fún ìbùkún ọmọ oko bàbá wọn ìta Palestine ní àti sáyé ànábì Yakubu náà Palestine ló ti sáyé ọkàlọ́ Kanaani tí ẹ̀ bá sì ní dábàjọ́ máa gbòòrò ó lè lóko gbogbo wa náà lálóko àwa lóko ẹni tó bá jẹ́ pìlẹ̀ ilẹ̀ Yorùbá ti pẹ́ yóò lóko ilẹ̀ oko jẹ́ ti ń dáko yóò nì àwọn bàbá rẹ̀ ó nì ànábì Yakubu ní oko ṣùgbọ́n kì í ṣe pé oko naam bẹ́ẹ̀ ni nígbà yẹ pé anábì ìsáàkọ́tọ́ wa lójú pé kì í fọ́ wa láti kú ìgboro lójú wa ń bọ̀ wá láti Palestine ayé sọ́dá tó naam ọmọ tí èèyàn bá sì bí ta ní àmà sàbí tiẹ̀ sí bàbá rẹ̀ bàbá rẹ̀ Yakubu lọ́mọ ìsáàkọ́ ọmọ Palestine ẹ̀ ti wá pé Yakubu wa láti kú iṣẹ́ ló gbé lọ sóko tó lọ dáko ní ẹ̀bá ti lọ iṣẹ́ lóko tó bá jọ máa gbòòrò kò ní hùwà oko àbí. وعلى هذا فالقول آه. كالبغوي وابن كثير وغيرهما نعم نوحي إليه بالنون آه، بالنوحي قراءة وقرأ الجمهور يوحى والمجهول يوحى إليهم نعم أفلم يسير bẹ́ẹ̀ ni onílàákàyè yẹ kó máa kẹ́kọ̀ọ́ lára àwọn tó ti kọjá tọ́lọ́n ti fi yà jẹ nínú àwọn ìjọ tí wọ́n ti tọ́lọ́n tọ́lọ́n nínú àwọn pàtó ó yẹ kó máa kẹ́kọ̀ọ́ mbẹ́ ìyẹn afàlámúyà sí irú àìkọ̀tà àmà kan afàlámúyà sí yẹn nìyẹn. ọ̀n bẹ́ẹ̀ nu wọn tọ́lọ́n sọ wọ́n dọ̀ bọ̀ sọ̀rọ̀ bọ̀ yìí tó bá rọ̀bọ̀ ọmọ pé ẹranko tó borẹ́wà jù ní ẹranko tó lọ ń dáná lọ́sọ́nà gbọ́ ọ̀sùn wọn mẹ́yìn kọ́ gbàná kọ́ lọ́fẹ́fẹ́ yóò ra àwọn ọmọ ọ̀bọ tí ò lálàáfíà mẹ́ wọ́n tó wá fẹ́ rọ̀bọ̀ tó lálàáfíà lọ́sọ́nà àwọn ọ̀nà ìgbómìnà tó bá ti dé jàfẹ́ kọ́ kọjú sọ́nà àwọn ọ̀nà ìbàjá nǹkan kan yẹn àwọn ọmọ rí wọn tí máa rí náà wọ́n máa lọ níjọ níjọ ni àwọn ọ̀bọ ti bẹ̀ yára ẹni pé wọ́n ti làlá ṣùgbọ́n ń jọ mo rí ti igbó ọ̀sìn ẹ̀mú ní àfi gbóòsà náà àwọn ọ̀gbọ́n wọ́n mi ò fi ó lè mọ́jú ẹ̀fẹ́ lọ́ba ọ̀bọ tẹ́mi máa yín máa fẹ́ tó yẹn wọ́n ń dín dín dín máa ìdáná dáná dáná dáná dáná ìtọ́ wọn ò ṣe rí ìrìn àfi bẹ́ẹ̀ náà báyìí náà sábà rọ́bọ mọ́sálásí ọ̀yẹ̀kẹ́rù ọba wa nídìí ó kàn náà lọ́yẹ̀ká ti máa bá ọ̀pọ̀ wípé ẹranko bú ni. ẹranko tí lálùbáríkà lẹ́nu kan bá jọ̀bọ ọmọ èṣù ni. wọ́n fi ń bó wọ̀n wọ́n ní ọlọ́wọ́ ọ̀bọ wa wọ́n lè fi orí ọ̀bọ tó má ti lọ bí ọmọ orí ọ̀bọ wa ibi kíní kankan kan kan kan pé ẹranko tí ò dáa torí ò jẹ́ àwòrán rere àwòrán ẹranko tó dáa kò gbọ́dọ̀ gbé bọ ẹni tí ó fẹ́ jẹ níyà torí kò ti tàbùkù ẹranko yẹn nìyẹn ọ̀bọ ìṣẹ́ ẹranko rẹ̀ náà bọ a máa sọ́ndọ̀ ọ̀bọ ó sì lọ sọ́ndọ̀ ẹlẹ́dẹ̀ náà títún ṣe bẹ́ẹ̀ dì sí kò sí tọ́lọ̀ ò lè ṣe ẹlòmíì tí a bá ní wọn ò rí mọ́ bóyá ọ̀tọ̀ ọlọ́run kan ni àbá ah, sá rí mọ́ a sá wa wa wa wa kí ṣe gbogbo ẹ̀ náà wọ́n ti gbé ó ti dọ̀bọ̀ ó ti bá nu gbó lọ́ntì kò sí ìtọ́lọ̀ ò lè ṣe ọ̀parí ọ̀parí ọ̀ ló fi jẹ́ sí pé ọ̀sá máa rọ̀ lọ́hùn fún sì má rí sẹ́rí ànábì Muhammad sọ́ra ọlọ́run lè dára bá ń fún hmm. àwọn kan wà tó jẹ́ sí pé ayọ̀ ọgbà wá débẹ̀ ní náà sọ́tọ̀ bá fọ́ra àyà sixty five sí sixty five afẹ́gúnlẹ̀ ayọ̀ lórí àyà ìlú ìbáyà àyà sixty five aláwọ̀ wọlé abádá alẹ́ mú sọ́mọ́ nílẹ̀ ní àwọn sádáhùn. ọlọ́ni ẹ máa dọ̀bọ lágídò wọ́n sì dọ̀bọ lẹ́ẹ̀kan náà bí wọ́n ti pọ̀ tó à ah. tí wọ́n bímọ wọn ì bímọ tí wọ́n gunra wọn à ah, ẹni tí wọ́n jẹ́ ìyàwó àrùn ti kó ń gunra yẹn ẹranko tí ó ní làákàyè tí ń rìn nọ́mà báwọn ló lè máa sọ fún fẹ́ ga bo abo fẹ́ ga kọ́ nígbà jẹ́ pàṣán ìyá ni gbogbo ní tẹ́ ń pè ní gbádùn nígbà tí wọ́n tún di ẹranko gan tán kò sí sọmọ ẹranko náà ń gbádùn lọ́kọ láyà láàrin ara ìyẹn ni àkókò rẹ ti ń lé abo kiri àbí ní abo náà fi ń pe akọ tí ọ̀bà alákọ̀ tí wọ́n máa fọ́ ìtìkan jáde kọ ẹ̀ máa fọ́ náà lọ pé bẹ́ẹ̀ ẹranko àwọn náà ń bá dùn jẹ láyà láàrin ara wọn ṣùgbọ́n tó jẹ́ sí tí ni ọba ni gbọ́nra wọn kí jẹ́ báwọn àwọn ìṣẹ̀lẹ̀ àárín wọn lánàá sí wọn ò lẹ́bí wọn ò ní mú ṣe sáyé wọn lọ nìyẹn tí wọ́n fi kú síbẹ̀ lọ́ni ẹ̀dọ̀bọ ìwọ náà kàtàn ọba sí kàtàn lọ́wọ́ bọ́ kọ́ wa máa wò báyìí pé ìwọ ọlọ́run àwọn èèyàn kan tó lérìn dáadáa tí wọ́n di èèyàn tí wọ́n lójú tí wọ́n létí tí wọ́n lè kọ́ tí wọ́n lè jẹ ẹ̀dá ni wọ́n á di lágídò báyìí kí ni a ṣe wọ́n takùtọ̀ lọ. gbogbo ìyanu gọ́ọ̀mẹ̀ntì lè fi jẹ èèyàn kò lè tọ̀yàn dọ̀bọ mo ní òdìdí ìyá àtọlọ́run tó bá dé báyìí kódà ẹni tó ìpìlẹ̀ lágbára tó bá sọ́dọ̀ báyìí yọ́kàn máa wò sùn náà ni kí a ló dé kò lè sọ̀rọ̀ mọ́ ó ti parí tẹ̀ ń yìí tí ìpadà àti èèyàn mọ́ tọ́lọ́ lọ ń bínú parí fún wa nìyẹn tó ìyẹn bá ń sọ́dọ̀ tó àárọ̀ fún wa ń sisi sí tọ́lọ́ ní fọlá máa ta ohun. bẹ́ẹ̀ náà ni àwọn mẹ́wàá nínú wọn tọ́lọ́ ń pa wọn rẹ́ pẹ̀lú halak suratul Haqqa àyà fọ́ títí dé sí orí kọ́lọ̀ fún àwọn kan rẹ̀ wọ́n ni àwọn ń tàn tún bẹ̀rẹ̀ náà ni àyà yí pé afàlámúyá sí ìhòòhùn ìlà ọ̀gbìn ọ̀n bẹ̀rẹ̀ nínú wọn tí wọ́n parẹ́ suratul Haqqa àyà àti kàmá àti kẹfà láwọn wọn. فأهلكه بالطاغية آه أتني على كيف وأما عاد ìyá ta ló lè jù náà méjèèjì lọ́wọ́ ti àádọ́ àti ìsàmú lọ́wọ́ àà láti ẹ̀bá ṣe tóbi rẹ̀ náà ni àwọn ilé ọgbọ́n ma ní bí rí ẹ̀hìn sọ́rin sọ́rin ẹnu òròyìn lè bá ń bí kẹjọkọ̀ àná àti ẹgbọ́ lẹ́nu àwọn àfáàgà kọ́ fọ́ àwọn èèyàn èlò wọ́n èlò wọ́n èlò lókàtòlù Kùránì afsah sọ́rí sọ́rí ń wọ́n ní tó bá dé báyìí yóò máa jábọ̀ ní sọ̀rí ìsọ̀rí. Ah, ìgbọ́n wa ni àtìyà. ìtumọ̀ àtìyà ni pé ó ti kọjá ní tẹ́ẹ̀tẹ́ẹ̀ lè ṣàpèjúwe bí ó ti rí. àlọ́ọ̀tún náà ni kéèyàn kọjá àlá rẹ̀ náà wà mí ní wọ́n ti lọ lákàn. bọ́ọ̀ wọ́n là dáhùn láàfin ọ̀tẹ̀ fẹ́ wọ́n ní wọ́n là dáhùn láàfin ọ̀tẹ̀ fẹ́ wọn sọ pé léwu lásán wọn ní lẹ́dínà tàkọ́ ó fi yára pé bẹ̀rù ọlọ́run gangan fún ara rẹ̀ gbogbo ẹ̀ látòkè délẹ̀ oore ni fún wa wọ́n wá rúhù dáril òun náà ni ẹ̀mí tá a fi lè rí àlùkìyàmà ọ̀pọ̀ náà lùkùránì suratu Nahl àyà tẹ́tí ọlọ́run bá sọ pé wọ́n ládà àrùn àkírọ̀ tì sáyé àwọn oníbẹ̀rù ọlọ́run ló gbé fún ó ní wọ́n ládà àrùn àkírọ̀ tì sáyé wàlá ní àìmọ̀ dáa sọ́tòlù kọ́sọ́tì àyà yìí ti tìrí ọlọ́mọ bá sọ pé tí líka já wọ́lá àkíbà tó lè mọ́ nígbà olóyìn dárò láàfẹ́ láti tàn ní tó parẹ́ náà ni pé wàlá àkíbà tó lè mọ́ káàkiri tọ́ àlàyàtò lè mọ̀ṣá àbí ayàtọ̀ wá jọ afẹ́sọ̀kalẹ̀ ní ọ̀ ayàtọ̀ jọ ayàtà kétàn yìí ayàtà kétàn yìí ó náà ni pé ọ̀sọ̀ yí pé wà máa áwùsá náà ní pátákà ilẹ̀ àríjára afàlámúyà sí Wàlá àwọn ará ṣe wà ní ọdún ìlẹ́gbẹ̀ẹ́ àfàlàtà ìparí ọsọ pé àfàlàtà fílù Wa lọ si túnátìlà an Aya 32 ọba pé ó ṣe déédéé ìta pípẹ́ àfàlàtà fílù hún ọ̀rẹ́ kó ṣe déédéé Aya 32 ọsọ pé wà mọ̀lẹ̀ laibun wala pé lọ́ọ́ parí ẹ̀. sọ́ọ̀tù làárọ̀ one fifty nine oní àjọ ọjọ́ dáadáa wọ́n sọ wípé wọ́n dá òun á. kí lọ́ọ́ parí ẹ̀. sọ́ọ̀tù lọ́kọ́tọ́ àyà sixty oní àjọ ọjọ́ oníwàmọ́. عند الله خير وأبقى أفلا تعقلون وفيما